wáyé asán orí. ẹni mi ò dágbére fún kó má mọ̀ bí mo ti ń bọ̀. iṣẹ́ dá mi kó má gbà mí láyè o. káyé má ṣe ṣí ọ̀sọ́rọ̀ mi ẹ̀bẹ̀ mo bẹ̀ o. káyé má sọ fún mi pé ó tán o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. orí mi àpérè orí mi àpèsè ire ni gbogbo àmàgbà mi láyè o. lè rí o. ìfẹ́ wèrè. lójú títí ó ṣe èrè àjù méjì náà lọ ọlọ́run tó bá mi wò sàn ṣàánú mi ọlọ́run à ah, dárí ẹ̀ṣẹ̀ ìjì tó bá jẹ́ṣẹ̀ ní wíwà ọlọ́run tó bá mi wò sàn o bá mi dọ́wọ́ lé ọlọ́run ìwọ nìkan la ní olódùmarè ṣàánú wa ah, ojú kan ẹ̀pà ojú kan èrè mi ò ní níwájú mi ò ní lẹ́yìn àfohùn nìkan iná ni ọlọ́run tí wọn ló ń báyàn gbọ́ àbúrò olúwa ẹ̀ ya wèrè ah, ọlọ́run ṣàánú wọn. Ah, ẹ̀rí ẹ̀rí bí èsù bí ọmọ tí ò ní ìran bí ẹni tí ò lẹ́bí. Déolú Déolú Déolú. pẹ̀lẹ́ àbúrò mi oúnjẹ ni mo bẹ gbé wá ó yá dìde wá jẹun. àmọ́ ìyá arúgbó yìí. No, you are not. Ah! I don't Ẹgbà mi ara mi! Ṣé mo jọba yahoo? CBC drop. Dé olú, ó yá, dìde jẹ. Àbá yahoo boy. Àníkà wá jẹun, ó yá oúnjẹ rẹ̀. Oúnjẹ. Oúnjẹ. Oúnjẹ. Oúnjẹ. Oúnjẹ. Ẹgbà mi ara mi! Ṣé mo jọba yahoo? CBC drop. Àbá yahoo boy. gbé orí ó yá dìde ó ti fẹ́ gbóúnjẹ wá. irúfẹ́ wo lè ní o ìfẹ́ wèrè. mọ́ mi bilẹ̀ wa. ẹni bá bímọ kó máa tọ̀ kó má yà pátá kó má ya wèrè lẹ́dàá títí ni o mọ́mì títí àti wèrè tún ni mọ́mì èyí tó tẹ̀ wá wọ́ọ̀sì jù ni pé ṣe ni wọ́n jọ ń jẹun títí fún wèrè lóúnjẹ. ó ti tú ó ti tú kí ni wọ́n á ṣe báyìí sí. ẹ ń béèrè pé kí lẹ fẹ́ ṣe. kí ẹ gba àwọn ọ̀tá kan wá nà kán mú títí kúrò bẹ̀. káwọn ọmọ sábà mi nù. madame ìjọ mò ń bọ̀ ẹ kó máa bá yín ṣe. máa lọ. fẹ́ wèrè. orí mi orí orí mi má ẹ mọ nǹkan ṣé tí bá ti dé junction yẹn ẹyẹ kan gbà báyìí tẹ́ bá ti gbà báyìí yẹn lọ́wọ́ òsì lọ́wọ́ òsì báyẹn ẹsẹ̀ ẹsẹ̀ mọ́bí tó máa ń dó sí ah, ibẹ̀ yẹn ni wèrè wà. ó máa jẹ́ ó ló hmm. lẹ́yìn ìdóhùn ó ṣe máa fi ṣe god bless ó níyàwó èrè ó ṣe ọkọ mi ẹ bá ti. rádaràda òṣì kémi tẹ̀lé wọn lọ kí wèrè lọ bu èmi jẹ ṣé bí wọ́n ń ṣe fùlẹ́ńgé fùlẹ́ńgé nú ọmọ àwọn ló fáyìn jù ládùúgbò ó fáyìn jù wá lọ ó pupa ó ṣe gbogbo ẹ̀ torí mi bá tiẹ̀ máa bá tó mi níyìn bá máa mú yín kí wèrè yẹn ti yáyàkáyàká kó ti pàdánù ìyá tẹ̀lé yín. Títílayọ̀ Títílayọ̀ Títílayọ̀ kí ló ti ṣe fẹ́ pa mí kí ló jẹ́ kó jẹ́ ìwọ lọ́dún fún mi ẹ̀wọ̀n ẹ̀rọ ìdílé kó sílẹ̀ ayọ̀ sísílẹ̀ ìgbó ẹ̀dílé ìgbó ẹ̀lú pápá ẹ̀bá mi fún mi ẹ̀gbó ìṣòwò yóò wá ìdí ẹ̀gbó ìwà ìdí ìwà ìdí ìwà ìdí kó ló ṣe é tó ẹ̀gbó ẹ̀wọ̀n ẹ̀bá mi fún mi ẹ̀gbó ẹ̀gbó ẹ̀gbó Stop it! <laughs> All this for me. Yes, ma'am. Hey, my dear. In fact, mo really appreciate God. Ọlọ́run Mama bá mi ràn ẹ́ lọ́wọ́. Gbogbo àdáwó lè máa máa yọrí sí mi. Ó ní ṣèrìn o. Ah, in fact, ó lè mọ nǹkan ti ṣe fún mi. <laughs> Eh, eh, Mọ́mí, eh, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àmín. Àmín. Ẹ ṣe gan-an ẹ kú ìtọ́jú. Um, wo pé láti ó ṣe díẹ̀ tí a ti dé yìí náà eh, mi ò tiẹ̀ rí títí àtọ̀. <laughs> wo máa máa títí bó ṣe máa ń ṣe títí ẹni mo dé ti sọ fún àwọn ọmọ pé ọkọ ẹ ń bọ̀ o i'm very sure pé ọkọ ẹ understand between us. ẹ <laughs> eh, wọ́n understand. yeah exactly. Eh, understanding yẹn dẹ̀ lọ ló matter mo understand bí wọ́n ṣe sọ wọ́n ní ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá eh, ọbẹ̀ gbóná dẹ̀ nìyẹn. àfi kí èèyàn fi sùúrù la. téèyàn bá kọjú láńkọ. onídàwọ̀ abúlé nù. ẹni tó bá tún wá fẹ́ fẹ́ ọmọ ọlọ́kà. arìnrìn alẹ́. arìnrìn alẹ́ bóyá arìnrìn alẹ́ láti rìn bá. Eh, eh, exactly <laughs> exactly o ṣe dia mo appreciate for understanding thank you very much okay there okay there right yes ma okay ṣe ọkọ mi yes ma ó dà ma. nínú lọ́pọ̀lọpọ̀. wípé ẹsẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò pé tá bá ń sọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí wa ní yorùbá jù báyìí náà lọ torí yorùbá sọ wípé ìyẹ̀kan alábàáhùn kò jù báyìí náà lọ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ wípé gbogbo tá bá ń ṣe a sí rere àwọn tó dẹ̀ jẹ́ òbí wa tí wọ́n ti jáde láyé ọlọ́run olódùmarè á bá fún wọn ẹ ṣe ohun tó jẹ́ kí n pe ìpàdé yìí ni wípé mo ń kọjá lọ ní the other street ńbẹ yẹn ní ibi tí ilẹ̀ mọ̀lẹ́bí tó wà níbi tí junction ńbẹ yẹn ni mo kàn rí bí àwọn èèyàn ṣiṣẹ́ ńbẹ wọ́n á rò pé irú àṣà pálapàla wo lè bá tèṣù bọ́lẹ̀ mo bá wọn bẹ̀rẹ̀ sí ní fà á torí èrò ọkàn tèmi ni wípé àwọn tọkàn máa ń wọlé onílẹ̀ láti máa ṣe tó wù kíá mo ti pe àwọn ará mi ní station wọ́n wá kó wọ́n ti kó wọn dé station wọ́n ti kó wọn dé station tán ni wọ́n fìwé hàn mí. ni mo discover pé ìwé tó jẹ́ ọ̀ríjínà ilẹ̀ yẹn gangan gangan gangan òun ni wọ́n fi ra ilẹ̀ yẹn mọ́ ah, eléyìí má dẹ̀ lágbára díẹ̀ o mo dẹ̀ ń béèrè lọ́wọ́ wọn pé ok talent tó talẹ̀ fún yín wọ́n ní ìyẹn ò dẹ̀ kan èmi mọ́ pé ṣe bí nǹkan tẹ́mi fẹ́ mọ̀ ni mo ti mọ̀ yẹn mo ti rí evidence mo ti rí pé ìwé táwọn fi ra ilẹ̀ ó jẹ́ níhùn ah, ọkọ̀ dẹ̀ free wọn ni wọ́n fi lọ wọ́n á wọ̀ pé ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé báwa mẹ́ta yìí náà ni ìdí nìyẹn tí mo fi sọ pé kárìíra wa lónìí kí n lè béèrè lọ́wọ́ yín torí èmi mọ̀ pé mi kọ́ mo talẹ̀ láàrin ẹ̀yin méjèèjì o talent tó ta ilẹ̀. ẹ má bínú èmi náà ti bá wí mo dẹ̀ ti bá jà ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ́ kó máa rà lọ́wọ́. Ah, Bísí n tó ń sọ òye mi èwo làbọ̀rọ̀ bá dé lórí pé wọ́n talẹ̀ ṣé kò ó dẹ̀ jẹ́ kó yé mi dáadáa àbí kí ni n tó ń sọ. bẹ́ẹ̀ ni dé olú ló talẹ̀ àti pàápàá ìnákùná ló náwó yẹn o bẹ́ẹ̀ ni ìnákùná ló nà ẹ wo owó tí ọmọ kékeré bá kọ́kọ́ rí báyìí àkàrà ló fi ń jẹ àkàrà ló fi jẹ this is stop that gbàgbàre kí ni kí ni dáadáa tó ń sọjá lẹ́nu yìí ah ẹ ẹ déolú irú àkàrà pálapàla wo ni o máa fi owó lẹ mọ̀lẹ́bí tó ta tó máa fi jẹ irú rubbish wo nìyẹn jọ má bínú mo tiẹ̀ trust ẹ kàn sọ fún àǹtí ẹ tó ń sọ̀sọ̀kú sọjá lẹ́nu yìí pé ìwọ kọ́ ló ta ilẹ̀ yẹn o ò mọ nǹkan kan nípa ẹ̀ kẹsẹ̀ wàá jẹ́ kí n mọ ẹni tó ta ilẹ̀ gangan. èmi ni mo ta ilẹ̀ yẹn sá àmọ́ kò ń ṣe àkàrà ni mo fi owó yẹn jẹ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ máa ń sọ fún wa ni pé ẹni tí ìwà bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ òun ló mẹ́mi náà gbé gbèsè tí mo gbé gẹ́fẹ̀ mi ló ń lament lójoojúmọ́ pé òun fẹ́ sanwó school òun pé tóun bá yẹ sanwó rẹ̀ lọ́dún yìí tó máa lead òun sí carry over ní next year àti pé wọ́n ti fẹ́ lé mọ́mẹ́ náà kúrò nílé torí pé wọ́n rówó lé san òun mo fáwọn pé kí owó ilẹ̀ mọ̀lẹ́bí kí kó yẹn fún kó fi sort problem tọ́jú ẹ̀ kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ orí ẹ bàjẹ́ ni irú àwọn obìnrin wo ló ń sọjá lẹ́nu yìí. káti ẹ̀ wá gbà wípé àkàrà tí ẹ̀gbọ́n ẹ kọ́kọ́ sọ wípé o fowó yẹn jẹ òun ló fi jẹ ó bẹ́ẹ̀ ni ju wípé o mú owó ilẹ̀ mọ̀lẹ́bí o kò lórí girlfriend ó jágbére ní irú rubbish wo nìyẹn náà kí ni ìṣòro tó ní. ẹ ẹ sà ẹ ti ń tẹ̀kẹ̀ personal jù báyìí lọ after àtàwọn ẹ̀dín sọ̀rọ̀ náà pé mo dákẹ́ fún mi mo ń bẹ̀yìn àyà mi ń já láti báyìí sọ̀rọ̀ but nísìnyí ẹ ti jẹ́ kí n máa mọ right mi báyìí lójú yín gangan Déolú sir Déolú ẹ ti jẹ́ kí n máa mọ pé mi náà ní right náà. ìwọ ní right lójú tèmi. Ah, ah, ẹ náà sọ àti bẹ́ẹ̀ fẹ́ kí n sọ òótọ́ fún wọn kọ́ mọ̀ kọ́ lè mọ̀ bí náà ti jẹ́ lóòótọ́ mo yẹ ti fún inú respect mo fẹ́ wá káàmù láti bẹ̀rẹ̀ fún yín bí kẹ́lẹ́ bí ẹ máa jẹ́ ẹ lè máa wò pé àwọn ọmọdé ló ń ṣe mí bẹ́ẹ̀ mo ẹgbẹ́ ẹ̀dí pípọ̀ ọmọdé ló ń ṣe mí ọmọdé ò ṣe mí sáà dèrò. bẹ́ẹ̀ni bọ o realize wípé àbúrò ìyá ẹ ni mo jẹ ṣá. inú mi dùn pẹ̀lú pẹ̀lú tí wàá sọ pé àbúrò mọ́mì mi lẹ jẹ́ tó jásí pé ìkọ́lá kọ̀bí mọ́mì mi. ah bẹ́ẹ̀ni so right ti mọ́mì ti yín náà ni mọ́mì tèmi náà ni respect ni mo fún yín lórí ilẹ̀ yìí tá bá pàdé gbòòrò màá respect bọ̀ lórí property àjọjẹgbẹ́ ni o eh. bẹ́ẹ̀ni sà. bísí ṣebí o gbọ́n tí déolú sọ dáadáa ah no no kì í ṣe pé mò ń bínú bọ̀ máa jẹ́wọ́ fún ẹ máa jẹ́ kó mọ orú èèyàn tí mo jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Eh, kí lẹ fẹ́ ṣe ẹ lè ṣe ọkọ fẹ́ mi ó kéré fọlọ́pàá tẹ́tí mi ẹgbẹ́ ọba ìjọ ọlọ́pàá kẹjẹ sars èmi mọ sars kọ̀ọ̀kan o sars tẹ́mi mọ sars on the beat lẹ́yìn náà sars editor tó wà lẹ́kọ̀ọ́ kò sẹ́ni kankan tí mo tó jẹ́ sars kò sóyè fẹ́ ṣe fún mi ẹ̀ lè fi tẹ́tí mi. ó dẹ̀ realize pé èmi ló ń bá sọ̀rọ̀. ẹ yọ ẹni tí ó kọjá ní kí ló fẹ́ ṣe èmi kí ni kí ló fẹ́ ṣe kó sí. ọ̀dà no problem èmi ò sọ wípé èmi ṣetán láti fi ọlọ́pàá mú ẹ lórí iṣẹ́ tí mò ń ṣe but make sure wípé mo bá ẹ màá bá ẹ wí débi wípé àwọn èèyàn tí wọ́n bá ń rí ẹ báyìí wọ́n máa sunkún lórí ẹ. Ah! ẹ̀gbọ́n mi ẹ̀yin náà ewu ilé ìtẹ̀sọ̀ ti pọ̀ ju ẹ ní sùúrù. ẹ wo ẹ lè ṣe kọ́kọ́ èmi máa ń sọ pé fúláàtì lèmi náà. kò tó abúlé màá wípé òun wà nínú ẹbí wa òun wá sílé ayé òun ní òun ṣe ah! pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah! kí ló lè tó yìí ilẹ̀ ìyá wa ṣáà ní kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ń lérí ẹ̀ ń lérí wọn náà bá ti má sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀. ọ̀rẹ́ ṣé ọkọ àmọ́ sars kankan sars ọ̀dì bíi tìlíkọ́ làwọn mọ̀ àwọn náà fẹ́ẹ́ fi sars tẹ́tì wọn. ẹ wòye máa láyà ní lọ́jọ́ kan. kí ló dé kí la ṣe fún wọn tó tó yìí. adé jọ wọn lójú bẹ́ẹ̀ ni èmi kan máa jọ wọn lójú. About a Yahoo boy ẹgbẹ́ mi ẹ̀rọ mi ṣé mo jọmọ yahoo cbc trouble àbá yahoo boy ẹgbẹ́ mi ẹ̀rọ mi ṣé mo jọmọ yahoo cbc trouble àbá yahoo boy ẹgbẹ́ mi ẹ̀rọ mi ṣé mo jọmọ yahoo cbc trouble àbá yahoo boy ẹgbẹ́ mi ẹ̀rọ mi ṣé mo jọmọ yahoo tí mi sí tó ìyá kan ló dẹ̀ máa bẹ́lẹ̀ yìí náà àwọn ọmọ ìyàwó yìí ṣá gbogbo ọ̀nà káwọn ṣàtinúwò ní tiwọn bóyá ìyàwó ẹ̀ àbí ìyá ẹ̀ ló ń tíráì láti lò bẹ́ẹ̀ yẹ kọ́lọ́n tó bá tiẹ̀ jẹ́ báyìí gbogbo ọ̀nà kí n ṣàtinúwò ṣá àwọn ọmọ ìyàwó yìí ẹ́ ṣùgbọ́n tó jẹ́ wípé tó yẹ kán fi ṣiṣẹ́ wọn ò ní ṣiṣẹ́ wọ́n ṣe gbogbo ọ̀nà kán ṣàti náwó ṣá àwa tá à ṣiṣẹ́ gan wọn ò fẹ́ jẹ́ kí iṣẹ́ wa tó wá jẹ mọ́ nígbà tó yẹ téèyàn bá rí ẹgbẹ́ ọmọ ọmọ yẹn tó gbé mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀dẹ̀ ẹ́ ìyẹn wò pé bóyá kó lu ẹ̀ náà fi iṣẹ́ tó ń ṣe lẹ̀ bọ́ lóun jẹ́ ká iṣẹ́ wa lẹ̀ ká iṣẹ́ náà la máa fẹ́ra mọ́ta fi máa lówó lágbára Ọlọ́run ẹ́ lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ òṣì tó ń ṣe ìyàwó yẹn báyìí lágbára Ọlọ́run nǹkan tó máa gbẹ̀yìn wọn rè bí kí wọ́n tó pa wọ́n bí kọ́ jáwèrè kọ́ kó fún mi lówó mi ni the best ṣe rí gbogbo tẹ́ ń bá mi sọ yẹn èmi ò rí zi a ní ẹni kó fún mi lówó mi tó bá ti fún mi lówó mi kò sí jà èmi ò ń ṣe business bẹ́ẹ̀ yẹn ah yes mi ò ń ṣe business bẹ́ẹ̀ yẹn o tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká jà kó fún mi lówó mi ni o n tí màá sọ ni mo ti sọ yẹn ọ̀dà kò burú it's alright ẹ ṣe yeah thanks so much àyíra later ẹ̀gbọ́n àṣìkà ni kí ló ṣẹlẹ̀ àṣàgbọyà ni ẹ̀yin olè alátẹnujẹ agbáyé oṣù ẹ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin sọ wípé ẹsẹ yàdé olúniwèrè ẹ ṣe bẹ́ẹ̀ ẹ rí pé kà ní agbáyà ni. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ó dé ń pariwo ṣé òmùpá àwọn èèyàn mo máa wò wá ni kí ni tó ṣẹlẹ̀ tó ń pariwo lé mi lórí. ẹ sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ a ṣe níkà ẹ̀yin ọmọ aráyé ẹ máa lé o adéolú tẹsán ó máa yà wèrè tẹ ẹ ṣe báyìí ó ti yà wèrè kí ló ṣe yín. kí ni ẹ ń díbọ́ àbí ẹ ń díbọ́ ẹ fẹ́ sọ wípé ẹ mọ̀ pé bí omi ya wèrè ẹyin kọ́ lọ ya wèrè. ẹ ní sùúrù náà sórí bó ṣe ń pariwo yìí kò dáa tó èmi lè ní jẹ́ kó yí ẹ nísìnyí pé mi ò mọ nǹkan kan nípa bí Déolú ṣe ya wèrè èmi kò. ẹ wo ẹ wo bí o mo fún yín ní seven days seven days mo fún yín àwọn èèyàn wò wá ẹ ò tí ì rí nǹkan kan mo fún yín seven days ẹ má jẹ́ ká rẹ̀ ya ṣe ti gbọ́ ẹ rí mi wọ bí ìran ẹbí ẹbí adébí yíru ẹyìn ẹyìn olórí burúkú àgbọyọsì ọmọ kékeré ọmọ nù yín ẹyìn awẹrẹ wáṣà ẹbí ẹjẹká rẹ yàtọ̀ gbọ́ ẹyìn àgbọyọsì wọn wọ wá bì àwọn èèyàn wọ wá ẹ wọ wọn bá ti bí ire ẹbí ẹjẹká rẹ yá ẹyìn olórí burúkú àgbàyà yìí àgbàyà yìí ẹ má pẹ́ mi bọ́ òsì òsì jáfẹ́ jáfẹ́ ní omi ṣẹ́kígbọ́ ẹbí ẹjẹká rẹ yàtọ̀ gbọ́ àwọn èèyàn wọ wá bì wọn ò sí ìrìwà ṣé ọ̀rọ̀ ẹnu mi báyìí ṣé kìí ṣe pé òun ló fẹ́ kó bá mi báyìí dé olúyàwó rẹ̀ mi mú gbogbo nípa ilé ìṣòro. torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí èmi ń bá lọ torí ẹnu mi wọ́yọ̀wọ́yọ̀ bí n bẹ́ẹ̀ fi góòbì fún ọ jẹ kọ̀ má jẹ́ torí rùn èmi yẹn fọ̀ àmọ́ bí n bá bọ́ fi sọ òkú dóró ọ̀rọ̀ mo fẹ́ kó dénú ẹ kó dọ̀tọ̀tọ̀ kó wá dodidi ń bẹ̀ẹ́ kí wọ́n wá ohun tó fẹ́ sọ gangan nìkan gbọ́ lágbọ́yé kí ló dé mébí ẹ̀yìn àbúrò ìyá ẹ òun ni ọ̀ ń lọ bá jàjálẹ̀ èkí gígí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ṣé wo ọmọ pé bẹ́ẹ̀ yẹn bá ń jàjálẹ̀ yìí máa mẹ̀mí èèyàn kúrò ni bẹ́ẹ̀ kọ́sẹ́ntì jàjálẹ̀ tẹ́mi wọn kúrò ìkọ́ pàkan fún kẹ́ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún kí ló wá dé tí wọ́n pàrọ̀ inú ẹni àti ọ̀dọ̀ fún ni pé tọ̀ níbi tí kinní yìí ti ń lọ yìí jẹ́ ń ṣe mẹ́dọ̀

ẹ̀wọ̀n la pé fòrò ọlọ́pàá la pé ńgbà tó bẹ jáde ń bẹ̀bà ìṣòkò tí ó jẹ mọ́lẹ̀ tí wọ́n ti lù díẹ̀ ìdí ẹ̀ ò ní ṣe jókòó mọ́ ọ máa gàdí jókòó ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ni mo fẹ́ kó o rò kó pàrọ̀ nù ẹ kó pọ̀dọ̀ fi nù ẹ ìwọ sọmọdé bóun bá kọ̀ tọ́ bá lòun ọ̀sà gbà fún sọmọdé fún kọ yáàfi ẹ̀ kojú ẹ̀ fọ́ lọ́hùn mo fi ọgbọ́rọ̀ sí lẹ́nu. n tẹ́mi fẹ́ bọ́ sọ ni. Hmm. ìbéèrè mi rèé ṣé ó ṣeé ṣe kó jẹ́ pé àbúrò ìyá ẹ̀ òun ló ya ń wèrè. Hmm. n tèmi rò nínú ọ̀rọ̀ yẹn ni ẹni tẹ́lẹ̀ ẹ bá sọ̀rọ̀ fọ́n gbogbo ìgbà tẹ́ ẹ fi bá a sọ̀rọ̀ ẹni kò fọ́ gbólóhùn kankan. pẹ́ẹ́nù hmm. kò fẹ̀sì bí tí ń wò bí olóńdó rẹ̀ kò sọ́n kankan. bí o ṣe wá fèsì yẹn mo wá fáńgù yìí wò pé kó má jẹ́ pé òun náà lọ gbé ìgbésẹ̀ kan tó wá jẹ́ pé òun ló wá padà wá tàlé lórí o. Hmm, hmm, hmm, ó kù lákàyè kó má lọ jẹ́ pé àìsọ̀rọ̀ rẹ tinú ẹ̀ náà wà nínú ẹ̀ tó fẹ́ ṣe ó wá lọ perí ẹ̀ láì da ẹni wá rọ́ọ̀lù lérí ah, ah, ó ṣeé ṣe o amójú gbogbo ẹ̀ lọ ẹnìkan ní bàbàrà bí èyí ṣe pé èèkọ tí wọ́n sọ wá òun ní bà mí lẹ́rù níbi wípé wọ́n máa nítọ̀ ìran àwọn wèrè ní lọ ni wèrè wà nù ẹbí wọn n tó ń ṣe mí gangan ní mi. tó ìyẹn ti ṣẹlẹ̀ ní tèmi ò bá ní kẹjẹ ká ṣe ni ká wá solution sí ní tó ń ṣe yẹn bóyá a máa gbé lọ́sibítù kan ni o bóyá ọ̀dà aláàfáà kan la máa gbé lọ àbí anywhere nítorí àrùn ẹ̀ṣẹ̀ àti máa gbádùn ká wá solution sí kàdé lára bá ti gbádùn sí gbogbo tó kù òtítọ́ nìyẹn. èyí ni ò lè wọ́n bá jẹ́ ti ká tọwọ́ léèbọ̀ ni. bẹ́ẹ̀ni. wọ́n bá sì jẹ́ ti oògùn iléèbọ̀ náà ni. bẹ́ẹ̀ni. àwọ̀ àkànṣe kan ọ̀kàrẹ̀ mo ti yọ ohun tí mo fẹ́ yọ n tó ṣòkùnkùn clear ọ̀kàrẹ̀ láì ọmọdé gún àgbà gún the kitchen section. Um, Mr. Benson lóòótọ́ àìkú ṣàjòjì ara rẹ̀. kò dẹ́ kí n ṣe èní àbáàná ẹ ti múṣẹ́ wa àmọ́ ilé ìtẹ́mú wa last time yẹn láàrin èmi àti ẹ mọ̀ kó flop gan and tí kò bá kí n ṣe wípé àwa náà múra dání lọ síbẹ̀ nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ. So kí ni nǹkan tó fẹ́ fi wá lọ́kàn balẹ̀ lórí eléyìí tẹ́ tún mú wá yín sìn. nínú gbogbo iṣẹ́ tí mo ti mú wá fún yín eléyìí ló rọrùn jù. kẹ́yìn kọ̀ wọlé kẹ́kọ̀ọ́ jáde ni tí ò bá ṣe ń pé mi ìfẹ́ kí n kọ́kọ́ ta mọ́ mi èmi gangan ni ìbá ṣiṣẹ́ ń fúnra mi. <laughs> Mr. Benson èyí ni ẹ̀gbọ́n nǹkan tẹ́ ẹ sọ ẹnu easy gan àti wo bẹyìn ó easy bí akẹ́kọ̀ọ́ ṣe fúnra yín káti ọkọ mú yẹn dá nínú ẹ sì gbàgbé pé òótọ́ òótẹ́ ẹ̀ ń sọ yìí kò jìnnà sí police station ni Mr. Benson àwọn òótọ́ òtí wọn ní security tí wọ́n yé wọn náà ọmọ yìí pé within ten seconds fifteen seconds tẹ́nìtì bá dúró òótẹ́ àwọn ọlọ́pàá máa ya débẹ̀ ni ẹ wá ní àní ah, ká má bẹ̀rù rẹ̀ mọ̀ká kọ̀ débẹ̀ ká gbówó jáde ni ó easy bẹ́ẹ̀ ní ẹ̀wọ́ ọbẹ̀ fúnra yín ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah ọpọlọ rẹ̀ àwọn ọ̀run ṣe ogun nǹkan tá à ń ṣe yìí náà. kí ni àní ah. kò lè sẹ́ ẹ̀ iṣẹ́ yín ni nọ́ọ̀mì lè kọ́ yín rẹ̀ ń ṣẹ̀bọ̀ lélẹ̀ yẹn hòtẹ́ẹ̀l yẹn ẹ kò máa múra bíi pé ẹnìkan ṣègbéyàwó ni ẹdẹ ò sí kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ wá lọ́ọ̀jì ni kò sẹ́ni tó máa fura sí rárá. Mr. Benson ẹ ti mọ iṣẹ́ jù hmm? àmọ̀jú wa ń ṣe yín ẹ tún fẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ sọ pé ó yẹ kẹ́ ẹ ṣe fúnra yín ni wá ìtẹ́ wá gbéṣẹ́ wá fún wa nígbà tí ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ṣe fúnra yín ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ meanwhile everything to change uh, the last iṣẹ́ tẹ́ gbé wá síbí two of my men ló lọ sí iṣẹ́ mi tó cost wa so a she fifty fifty more. seventy thirty thirty for you seventy for us. You ò lè wọ́pọ̀ iṣẹ́ mi ni mo gbéṣẹ́ wá fún yín. Mr. Benson ẹ mú ma bá wọn dáṣà kò lè work ó ti yé yín kò lè work yẹn gbèsègbè kan thirty seventy tí kò bá ti pè é yín ẹ lọ wá àwọn ẹlòmíì kẹ gbéṣẹ́ yẹn fún seventy thirty bó ṣe máa jẹ́ nìyẹn. wọ́n dẹ̀ ti sọ láwọn lè ṣe fúnra wọn. ẹ dúró dúró ẹ sixty kí èmi mú forty. seventy thirty ọ̀nù díẹ̀ ok ẹni sùúrù ẹni sùúrù Done. Any sùúrù any sùúrù. Mr. Benson bóyá kẹ kó àwọn score ọdún yìí kẹ lọ ṣe. ok mo ti gba seventy thirty. ẹ eh, má wọrí àwọn ọmọ pàṣẹ máa pa sí ìdàlá ìṣòro ẹ̀kọ́. ìgbà tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ó wá dìde tán ẹ wá ní ìgbà seventy thirty ẹ jẹ́ wà kàdé yìí. báyìí báyìí mo ń bẹ sọ̀rọ̀ yìí. yes sir. yes because there is an important assignment from Abuja ìwọ ló dẹ̀ gbọ́dọ̀ attend to okay. yes sir yes sir. in fact o gbọ́dọ̀ dé station By báyìí in fact between and now o gbọ́dọ̀ dé station o gbọ́dọ̀ report to station o ti gbọ́. orí mi orí orí mi má jẹ́ ń ẹ̀ àsán orí mi ti di aago méje ẹ má jẹ́ kó dín ẹ má jẹ́ kó lé ẹ wá gbé ọmọ mi kí ló fi ṣe nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe i'm doing this all because of the love i have for you as the son in law àmọ́ o ojúkọ ẹ̀pà ojúkọ èrè ni ọmọ mi kẹ́ bá mi dá padà láàyè ọkọ mi tó bá rẹ̀ ní tó bá sọ pé kílé tí mo fi ṣe lè kí wá sọ fún pé kóun náà bí ọmọkùnrin kó gbàdúrà fún ọmọkùnrin kí ó máa ṣe àṣedànù kó má wàá rí èrè níbẹ̀ ká wá wo ẹni tó fẹ́ dá mi láre àbí ẹni tó fẹ́ tẹ́ra mi ní ẹ̀bi. wọn ní tójú bá yẹjú. <laughs> òun ò ní yẹ o bẹ́ẹ̀ ni. màmá ṣe bẹ́ẹ̀ rí wa bó ṣe kú ẹni tó bá di aago méje tó bá lọ jẹ́ pé ṣe lè set wa up àwa máa lọ o bọ̀ ìpadà bọ̀ wá sí yín àbùnú. you guys should trust me after all i'm doing this for money mi ò lè expect kò mọ mi lọ fẹ́ wèrè kò possible àbíyamọ ni mi i'm doing anything to get money. ẹni mi dágbére fún kó bí mo ti ń bọ̀ iṣẹ́ dá mi kó má gbà bí láyé o káyé má ṣe ṣí ọ̀sán ọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ mo bẹ̀. orí mi àpérè orí mi àpèsè ìjọ èmi kò gbà bàbá mi. kí ló wá ṣe yín báyìí náà. kí ni kò dé fẹ́ ránṣọ bẹ́ẹ̀ ó lẹ̀ ń ṣe kiri gan báyìí ẹ́. mú mi ẹ wojú mi náà kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà. bẹ́ẹ̀ ah. lọ ra kí lè fẹ́ rà báyìí lọ́dún. ilé lọ ra fún mi. kí ló dé tẹ̀ ń ṣe báyìí kò lọ. kí mama mama kí ló ṣe yín gangan. bá ti ràn kọyìn dín mọ́ síbẹ̀ gbogbo Rashida káàbọ̀ olúwa lọ láti ìjẹta. Rashida lélẹ ìkẹ. kí Rashida lélẹ ọtí tí wà ní. òkè tuntun. Gani kí ló ṣe wẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀. wọ́n kàn sọ wípé àwọn fẹ́ ra nǹkan ọbẹ̀ àwọn fẹ́ jáde àwọn fẹ́ sọ bọ́n kàn sọ kọ́tọkọ̀tàn ní gbogbo tó ń sọ tẹ̀ jẹ́ oko jẹ́rò ara yé mú mi. wọ́n ṣe bá ní ìhìn wọn náà fẹ́ lọ́wọ́ gbogbo nǹkan sọ bàtà yé mu. ẹ̀dẹ̀ jókòó ẹ̀dẹ̀ wọ́wọ́ màámi. àní kí ló ṣe yín sí ẹ̀dẹ̀ dúró ẹ̀dẹ̀ wọ́wọ́. kí ló ṣe yín màámi. wọ́n fẹ́ lọ rà kan wọ́n dẹ̀ ní kí n má lọ. ṣèbí bá ti gbá mi o. kí ló ṣe Rashida. ẹ bá mi tẹ̀ wọ́n. ẹ gbé wọ́n. ìṣẹ̀dá mi ó má gbàgbé láyé o. táyé máa ṣe sí ọ̀sán ọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ mo bẹ̀ o. káyé má sọ fún mi gbóòdì ẹ̀bẹ̀ mú bẹ̀ o. orí mi àpérè orí mi àpèsè ire ni gbogbo àmàgbàbí láyè o orí. irúfẹ́ wo lè rí o. ìfẹ́ rẹ̀. orúkọ arákùnrin àjùmọ̀lá according to information tí wọ́n fẹ́ wọ́n fẹ́ fún aláṣà àbújá ó jẹ́ ká mọ̀ wípé pẹ̀lú àwọn ibi mẹ́ta sí mẹ́rin ni wọ́n rẹ̀ tó sílẹ̀ fún high profile robbery tó ń ṣẹlẹ̀ ní èkó ìbàdàn àti àbújá ọ̀kan lára wọn tí ọwọ́ bà ló jẹ́wọ́ àdúgbò ìwà wọ́n lè jẹ́ ká mọ̀ wípé ọ̀hún owó ni wọn ìdí nìyẹn tí ọ̀dà tó wá láti àbújá ó nọ́mbà àti àbúrò ìdí ẹ̀kọ́ wa ní. kí ló ṣẹlẹ̀. níbo wa ni ká lọ. hello hello. bá wèrè ní ọ̀bọ̀ ìṣá ó fẹ́ máa fọjọ́ dẹ́rù bá wa àbí kò sí wèrè ká máa wẹ́ tó máa sá fúnra wọn kò sí wèrè. Olha aquele botar chegou tó bá dé station wà á mọ̀ tó ṣe girlfriend. má a sọ yẹn go front go front go front. Go front. dey hear waka. Abeg, go inside. sẹ́ni ẹ̀ńtẹ̀ wò ìyàwó mi ìsọ́nà mi. ẹ ò sọ bá lẹ ẹkọ. ẹ a nífẹ̀ẹ́ ara wa gan pèsè ẹ̀wọ̀n iṣẹ́ ìdẹ̀kùn yìí mo máa ń lọ mo máa ń bọ̀ ọ wá dá òtún mi àsìkò ó bí a ìdájọ́ nínú iṣẹ́ mi iṣẹ́ yẹn bẹ́ẹ̀ mo ti ní wọ́n síbẹ̀ náà bàtì ẹ̀ wọ́n ọ̀kẹ́ kí n lè wá ṣọ́ pé òjò ní àti pé nínú ọ̀fọ̀n bọ̀dá lè jẹ alẹ́ jẹ bí gbàgbọ́ra mi ti ra wa. kí n múlẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni gbọ́ báyìí sọ ṣe rí sí. Ah, bẹ́ẹ̀ ni torí àwọn méjèèjì ń fi ara. ẹni fi ara yín kí n múlẹ̀ fún yín ìjọ ọmọdé bá múlẹ̀ òun rè mọ́ òun kò mọ́jọ́ yìí máa dààmú òun kẹ́ ẹ̀rù dáadáa tó bá jẹ́ pé ẹ̀rù dáadáa ìbí àmúlẹ̀ fún yín àmọ̀ràn àtọ́ ṣe irú kan báyìí lọ́jọ́ sí. ibo ló ti rí àdúrà owó yìí bọ̀wọ́ sọ fún mi pé kò sówó lọ́wọ́ ẹ̀ nìyí pé o dẹ̀ ní owó tó tó adúrò owó yìí lọ́wọ́ ibo ló wá ti rówó tó transfer sí mi. ṣùgbọ́n lóòótọ́ ni mo sọ fún ẹ last week pé kò sí ọkàn lọ́wọ́ mi àmọ́ bí ṣe ń complain fún mi pé òòrò school ẹ̀sán ẹ̀ tó yẹ lè lead pé wọ́n lè má jẹ́ kó ṣe exam tó máa padà di carry over nǹkan tó yẹ kó ṣe tán lọ́dún á tún wá di next year ni mo wá wò pé báwo lèmi náà ṣe lè help ni mo fọwọ́ pò ẹ̀ kí n gbé fọ̀ọ́sẹ̀ sórí ilẹ̀ family wa which tàti tàbá owó ẹ̀ ni mo kó wá fún ẹ mo mọ̀ pé tí bá délé báyìí sìn àwọn ẹbí á mi fa wàhálà mo jẹ̀ mọ́ pé máa kàn tẹ̀ wá láàrin ọlọ́pàá mo mọ̀ pé ó máa bá mi fa wàhálà yẹn débi pé ó ṣeé tó ó lóun máa gbẹ̀mí mi. àánú rárá rárá rárá ìyẹn ni mi ò lè gbà mi ò fẹ́ yẹn rárá rárá o jẹ́ ká dówó wọn padà fún wọn no ṣé tí máa ní carry over àbí mo drop out in school ìyẹn mi pé kò sí live money no now live mi ò end síbẹ̀ kọ́ wá lọ gbẹ̀mí ẹ̀ rárá o mi ò fẹ́ kọ́ gbẹ̀mí ẹ̀ mi ò dẹ̀ fẹ́ kọ́ bẹ fà wàhálà jẹ́ ká dánwò wọn padà fún wọn. tó bá yá tèmi náà bá rí iṣẹ́ àbí nǹkan kan àbí kémi náà lọ wá nǹkan tí mo máa ṣe mo máa rówó màá lè raise owó school mi bọ̀ tẹ́lẹ̀ mi yẹn náà mi ò mi ò lè ṣe yẹn o jẹ́ ká dánwò wọn padà fún wọn mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ kọ́ bẹ fàjà mi ò fẹ́ kọ́ bẹ fà wàhálà jẹ́ ká rọra dánwò wọn padà fún wọn kó máa kó wọn lọ a máa rówó wa a máa rí sọ́ọ̀sì mi tàbí máa rówó. ṣorí tẹ́lẹ̀ mi dé yẹn náà ó kọ́ máa máa fẹnu sọnù kò lè gba ẹ̀mí mi bọ̀ ń ba ẹ̀ máa yanjú èmi náà wá àwọn kan nínú àwọn fámìlì wa tí mo lè mú mọ́lẹ̀ ṣó ti yẹ má lọ bẹ̀rù tó ṣe kókó sí ni pé tètè mọ bóyá fẹ́ lọ sanwó school ẹ̀ kò jẹ̀ lè prepare for exam ẹ̀ ṣó ti gbọ́ ohun tó ń kó ohun tó bá kún bẹ́ẹ̀ kó fún mọ́mí náà kind of support business o ṣó ti gbọ́. ó ṣe gbogbo gbà lágbára ọlọ́run ọlọ́run á bá mi dúró tì á dẹ̀ bá mi bùnkún ẹ lọ́pọ̀lọpọ̀ mi ò tẹ̀ mo fẹ́ dúpẹ́ tó lọ́wọ́ thank you so much god bless you ṣe kọ́. ajá fún ìlú òkùtù tí ń jẹ nírọ̀gùn ọ̀tá awólẹ́bọ ni kò ṣe ó gbẹ̀bọ o sì rúbọ ẹbọ rẹ̀ fín ẹbọ rẹ̀ dà kú ìjókòó má bínú ètò ìyá rẹ̀ náà ní í ṣe inú ilé ah àwọn ifá jẹ́ kó yé mi pé àwọn ayé ní bẹ nídìí ọ̀rọ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ torí pé ọ̀rọ̀ ìyá rẹ̀ gbẹbọ ó gbé tutù ẹbọ kàǹkà tí ń kagún láyà láàgbé fọkàn rẹ balẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ máa mi gba ẹbọ kí n tètè lọ gbé ènìyàn e kára wọn lè yá. Ah, ìwọ obìnrin àtẹ̀yìntọ̀ ló gbẹbọ pẹ́rẹ́ o ọkùnrin nìkan ló lè gbẹbọ òun ọkùnrin ni. ibẹ̀ ah, yẹn ni wàhálà máa wá wà o. kí ló dé. torí pé àánọkùnrin bẹ́yẹn bẹ́yẹn nínú ẹbí wa ọkùnrin ẹyọ kan ṣoṣo ta ni sójà ni báwo ni màá ṣe lọ pe sójà pé kó wá bá mi gbẹbọ. ẹ lọkùnrin ó dáa ọkọ tìrẹ ńkọ́. bàbá èmi ò tí ì máa rí i ọkọ àfẹ́sọ́nà ni mo ṣì ní. ẹ ó ti dáa ṣe bó nífẹ̀ẹ́ rẹ ìwọ náà dẹ̀ nífẹ̀ẹ́ ìyá rẹ ẹ ó ti dandan kó gbọ́ ó kàn lọ sọ fún ni pé wọ́n ní kẹ́ ẹ gbẹ́bọ o tó bá jẹ́ pé tòótọ́ ló nífẹ̀ẹ́ rẹ ó di dandan kó bẹ́ẹ̀ gbé ohun tí ò le tó bá gbé ẹbọ yẹn kí ló máa ṣẹlẹ̀ sí. pírí o kí ni yóò ṣe pé kó kàn bẹ ẹgbẹ́ bọ kó dé kókó lára ọ̀tá lé ẹ̀bẹ̀ bálà àbókè irú ọkú ni wọ́n ń pa mádà ikú kan ò ní í pa fọkàn rẹ balẹ̀ bẹ́ẹ̀ ni. irúfẹ́ wọlé. fún ẹ látara òwe kọ lọ́pọ̀ ìgbà tí mo dé inú lé níbà ojú pé kò sí ọkàn mi lé kò sílẹ̀kùn lẹ́nu kí ló ń ṣe bíbà mo fẹ́ máa para lọ sọ́dọ̀ mi ni mo rí ẹ pé wà lókè báyìí kí nìkan tó ń ṣe bíbà kí ló ṣẹlẹ̀ gógó. ọ̀rọ̀ mọ́mì náà ni. mọ́mì bíbá o ṣe bí wúlà nílò ọ̀sibítù mú yẹn ti sọ bílẹ̀ tí ó kí nìkan tó tó wá kù. ilé ètò tẹ̀ wá lẹ́yìn kò ń ṣe ọ̀rọ̀ rárá ibi tí a tún gbé mọ́mì lọ wọ́n ní pé tá a bá fẹ́ kára wọn ya àfi ká gbẹ̀bọ̀ Ebo, but she's your mom you can do that. kì í ṣe pé mi ò lè ṣe yẹn fún ìyá mi o hmm. àmọ́ wọ́n sọ wípé ọkùnrin nìkan ló lè gbẹ̀bọ̀ ìkóbìnrin ò lè gbé ìwọ náà dẹ̀ mọ̀ pé ànákùnrin kankan. ti sú mi ti sú mi. ẹnì kankan ò lè gbé àfikún jọkùnrin bọ̀ kí ni nǹkan tí wọ́n sọ pé ó máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá gbẹ́bọ yẹn. bàbá yìí ò sọ pé nǹkan kan máa ṣe ẹni tó bá gbẹ́bọ torí pé mo tún bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn dáadáa wọ́n dẹ̀ sọ pé kò sí nǹkan kan tó máa ṣe nínú. títí I love you so much. Má worry, I will do that for you. Are you sure? Má bẹ́ẹ̀ gbé, wá tẹ́ pé kan tó máa máa mọ́ mi ìyá ni. Oh, thank you ọ̀yà wo ọwọ́ ń pẹ́ sàkèké ibi tó bá dẹ̀ lè là ń bọ́ kùn ọ̀yà máa bọ̀ máa bọ̀ máa bọ̀ àní rọ́jọ́ mú sorókùn. ẹ sọ fún mi tẹ́lẹ̀ pé ó máa bọ́ra sí wọ́wọ́ ìwọ ni tẹ́ tún sọ báyìí. ìwòwò ọmọkùnrin ló gbé bẹ́ẹ̀ ni ìwòwò ló wà ìbàǹtẹ́ nìkan ló kù ní tí rẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. ṣé o túbọ̀ fún wọn lọ ní iṣẹ́ àlọ́ àlọ́ mi. rárá o irú ọ̀rọ̀ wo ló ń sọ fún mi. mo ti béèrè lọ́wọ́ bàbá tẹ́lẹ̀ bàbá dẹ̀ ti sọ pé kankan ò lè ṣe ẹ mo wá ń ṣèlérí fún ẹ lónìí pé mi ò ní ẹ́fà fi ẹ́ sílẹ̀ mi ò ní fẹ́ ẹnìkankan yàtọ̀ sí ìwọ ọkùnrin mi ò dẹ̀ ní ẹ́fà gun orí mi. ó dàṣẹ àṣẹ gùn ṣe ẹ kókó lè ṣe ẹ ó yá ó yá ti sọ fún bàbá ti sọ pé kókó ní ṣe ẹ. ó yá bọ̀ bọ̀ bọ̀ máa bọ̀ ó káre. ẹ rí kò tún wá tán síbẹ̀. irúfẹ́ wo lè ní o ìfẹ́ wèrè kórí mi má fi mí ṣe sábàbí aburú ìfẹ́ wèrè mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé yóò ìfẹ́ wèrè. orí mi dákun má jẹ́ ń yá wèrè ìròrí àwọn gbogbo mórí. wáyé asán orí. ẹni mi ò dágbére fún kó má mọ̀ bí mo ti ń bọ̀. iṣẹ́ dá mi kó má gbà mí láyè o. káyé má ṣe ṣí ọ̀sán ọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ mo bẹ̀ o. káyé má sọ fún mi gbó tán o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. orí mi àpérè orí mi àpèsè yìí ni kò gbà má gbà mí láyè o. orí. Ah, ah, ah. I'm, I'm so sorry. I'm sorry. Okay, Please, okay, okay, I'm so sorry. Yes. All right. Oh, sorry. I'm Diole by name. Um, my name is Toke. All right, all right, all right. Sorry, can I have your contact? <sighs> Um, um, oh, oh, okay, okay, okay. Right. Yes, okay. Mm. Um, 080 mm. 58 mm. 27 um, 7771. All right. Yeah, th so thank you. Yeah, thank you. Okay ìfẹ́ wèrè. mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé yóò. ìfẹ́ wèrè. wèrè dùn wò lọ́jà kò ṣe bí lọ́mọ. ìfẹ́ wèrè. àròkù ní ṣòkòtò wèrè. àbákú láṣọ ewúrẹ́. orí mi dákun má jẹ́ ń yá wèrè. ìròrí yàwó kókó mórí. ẹ̀rọ máa ń kí sẹ́ra lẹ́nu ẹ̀rọ tó bá yẹ dálé máa wá èyí ń lò kọ̀ wá lọ́dọ̀ máa máa pẹ́ padà máa pẹ́. jẹ́ kí n kí. Fatima sọ̀rọ̀ mọ́ ni. Fatima bá Fatima quando ni mò ń pè náà. Fatima hoje Fatima bá àwọn yẹn ti expire náà àwọn yẹn ti bá wọ́n lá se chamou já lọ́jà yìí. ẹ ṣé Bùkúnmi basta ń bá o ni. kò tún kí n kò ṣe bùkún mi eléyìí yàtọ̀ kò ṣe Fatima kò ṣe bùkún mi kò ṣe Fatima kò ṣe bùkún mi. ṣé wà tí bọ́sẹ̀ ti parí ìjà. Ọlọ́run má jẹun padà sọ́dọ̀ bọ́sẹ̀ ajá tèmi lè padà sídìí ẹbí ẹ kí mi lọ ṣe lọ́dọ̀ bọ́sẹ̀ kí ni bọ́sẹ̀ fẹ́ fà mí náà. ẹ ń bọ ọmọ owó ló ń bá sọ̀rọ̀. ẹ̀kọ́ tó yẹ tó mọ̀ ṣe pàdé mi máa yẹ díbẹ̀ bá tí mo àmọ́ lóòótọ́ lóòótọ́ wọn àti rí mo fún mi àti mo kàn sáà sùn mo kàn gbá nọ́mbẹ̀ màdé lálẹ́ ọ̀ma mo pè bá ó retí kí n pò wọn lyrics of my love you ìyàwó tọ́lọ̀ ń kọ́ mọ́ mi látọ̀ mo ṣe pàdé tó ọmọ tó pupa tó pọ́n tó wà òkè tó hmm. fún ẹ ọlọ́ọ̀tì ni mo ti rí tẹ́lẹ̀ náà àkọsílẹ̀ mi pé obìnrin tó bá pupa ni màá fẹ́ tó hmm. mo ṣe pàdé ẹ báyìí. bọ́fẹ̀rẹ̀ rẹ̀ ló gbé wá. bọ́fẹ̀rẹ̀ ló gbàbọ̀ yín ò mọ́ lò. ìwọ kàn gbà lọ́wọ́ ẹ̀ eh, oh. mọ́ lò. Oh. Eh, ọlọ́run á ṣe yín lọ́dọ̀ ara yín tó bá jẹ́ lóòótọ́ tó bá jẹ́ lóòótọ́ ah. but bó ṣe ń sọ̀rọ̀ ń sìn even èmi fúnra mi tẹ̀ lọ́kàn ẹ̀ ó dàbí kò serious Mr. Mara ṣe ìgbẹ́ mm. àwọn ọgbà àwọn nǹkan tó ti lọ jẹ́ kàgbà kó ti lọ kó ti gẹ̀ má mm. tún jẹ́ kí èmi rí ẹ pẹ̀lú obìnrin kankan mọ́. aláìláì lẹ́yìn tó ń pin ìlẹ̀ tẹ̀lé obìnrin kankan. tóun lo orúkọ ẹ ah, tí bá rí ẹ pẹ̀lú ẹni obìnrin mo máa sọ náà ni pé wá ó ti níyàwó tó ń níyàwó ẹ o. Ah, kò sí pé ó lẹ̀. o ti ọmọ pé fún wọn fún rẹ gbà ń sìn kí n sọ̀rọ̀. ọmọ tí màá tó fún lóyún a máa tó ṣe wedding díẹ̀ ló kó tó máa ṣe wẹ́ẹ̀dì mo lọ́ọ̀bù ọmọ ẹ̀wọ̀ gan-an. jẹ́nba sọ̀rọ̀ jẹ́nba sọ̀rọ̀ ẹ̀ kí tó ń sọ pé àwọn bàbá ọkọ ẹ̀ fẹ́ kí. Oh! jẹun. How are you? Báwo wá? Ah, mo ṣe wọlé sí i. Ó sọ. Mo rọ kàn. Kí ló ṣẹlẹ̀ látàárọ̀ mo ti ń gbé òde gbé kọ́ mi? Kí ló ṣe ẹ́? Iṣẹ́ tí mo ṣe láàárọ̀ yẹn ó ti pọ̀ jù gan-an. So gbé mi débà ó kọ̀ rẹ̀ mi. So mo fún mi sí kọ́nà kan bẹ́ẹ̀ ni mo sùn. Bẹ́ẹ̀ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀rẹ́ mi sọ nǹkan kan mo wá fẹ́, mo wá fẹ́ sọ fún ẹ pé bóyá tòótọ́ ni àbí tòótọ́ kọ́. Wọ́n ní pé o lè fẹ́ mi, wípé o kàn ń tàn mí ni pé oríṣiríṣi obìnrin ló máa ń gbé wálé. Ṣé tòótọ́ ni? Pé mi ò lè fẹ́. Ok, ká ti sọ pé àwọn ọ̀rẹ́ ẹ sọ bẹ́ẹ̀, jọ̀ọ́ kí ni ìwọ wá sọ fún mi? Ah, mo bú wọn ni o, èmi àti wọn jà, wọ́n sọ fún wọn wípé ìwọ tó jẹ́ pé bó ṣe wà èmi àti àti fẹ́ra tán kakọ̀ lọ rẹ́jísírì lóko kakọ̀ lọ sáyìn. inú mi dùn pẹ̀lú kan tó sọ yẹn ṣùgbọ́n pé wọ́n ni yọ ayé mi nítorí tẹ gangan lọ́lọ́run fi dá mi ká ní pé òsì láyé ọlọ́run ò lè dá mi kó yà ó pè mí kí wà lọ́dọ̀ náà kí n máa ṣe pé àmọ́ bàtí mo ti mọ̀ pé ó ti wà láyé ebi ó ti ń bọ̀ ló mímu kọ́ sí tètè wà wo mo ti fẹ́ ní tí ó bá lè mú mi fẹ́ ọlọ́run lè jẹ́ ká rìn and ṣùgbọ́n àtàwọn ọ̀rẹ́ tó ń sọ yẹn mo ti mọ̀ kọ́ tó ń ṣe wọn àmọ́ next time tó bá ti ń sọ fún ẹ pé mi lè fẹ́ kò má bá mi sọ fún wọn pé wọn á kó ní tiwọn náà torí pé ìwọ ti kó ní tẹ báyìí tó jẹ́ tèmi ibi eré báyìí jẹ́ ni màá gbé ẹdín lágbóró. tí mo dẹ̀ máa sọ fún wọn ìyẹn màá mú mọ pé wọn like mi because anytime tí mo bá ti ń bá ẹ sọ̀rọ̀ báyìí ọkàn wọn máa lé mi kiri wọn máa gbọ́ nǹkan tí mo sọ mo pé kí ló ṣẹlẹ̀ mo mọ pé wọn like mi kò níbi tí ọ̀rọ̀ dídẹ̀ wọ́n fọkànbalẹ̀ ṣó ti gbọ́ ṣó ti. ọmọ wòre ṣé o wà nídìí anything ibi ò pa ẹ àbí o fẹ́ kí bẹ́ẹ̀ ṣe nǹkan ní ìsìn tó bá ní ìṣáà sọ fún mi mo máa ṣe. Mm, má jẹ́ kí n stress ẹ ṣù mi need anything but àkọ́ṣe yìí fọkàn fún mi ṣe ṣó ti yẹ jẹ́ kí n náà wọlé kí kò sáà láti ṣáwà kì í ṣe máa ṣọ mi So bí akàjọ jáde ṣó ti bọ̀. ìgbà mọ̀ pé mi náà love our wish kó jẹ́ pé mi nìkan ló ń fẹ́ àwọn girlfriend yẹn ti máa ń pọ̀ jù nǹkan ń nìṣẹ́ ló ń rùn mí kíkan kíkan tí ẹ̀rí yẹn ń sìn bí kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ ló ṣe ń ṣe mí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa sáré pẹ̀ padà mm-hmm. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti dé junction junction. ó oh, ṣe má dì sí ìbára ẹ̀ kí ló ń ṣe ẹ ó ṣe fàbò sílẹ̀ èwo ni tó láti dé kinní kan ó fi pé àmẹ́ni tó ń bá sọ̀rọ̀ àbí. ẹ mọ ọ̀rẹ́ mi kò báyìí tipẹ́tipẹ́ ni ẹ̀mí tí mò ń bá sọ̀rọ̀. o rò pé àmọ̀ pé dé olú ló ń bá sọ̀rọ̀ hmm? ọ̀dọ̀ ló pè wá. kò ń ṣe dé olú ah, ah, kí ló tẹ máa ń bẹ òun kọ́ mò bá sọ̀rọ̀ ah, ṣé mi lè ní privacy mi fún ara mi ni hey Tókẹ́ Tókẹ́ máa dà kó gbọ́ advise me because àwọn bẹ́ẹ̀ sọ láti jọ yìí nsìn ó ṣáà ń yíwùn pé Déolú yìí náà ṣáá ni Déolú tó jẹ́ pé Déolú gàdàgàdà yẹn sì wọ̀ ó sì ẹ̀ wọra ẹ̀ náà àti pé ṣé o fi ìpèdè olùmọ̀ọ́ṣẹ́ tó ń ṣe ni. àà filẹ̀ fi Déolú sílẹ̀ mo ti explain irú iṣẹ́ tí mo ń ṣe ó dẹ̀ ti ní ti bá ti lè promise òun pé mo máa stop mi ò ní ṣe mọ́ òun máa love mi sí so what is your own problem. àánú ẹ̀ ṣe mí kò lè lọ́ọ̀vẹ̀ sí irọ́ ló wà babe oògùn tó bá ìtẹ́lẹ̀ nítorí ọlọ́run báwo ló ṣe máa sọ owó ọ̀rọ̀ yẹn jáde tó dẹ̀ tó dẹ̀ rí láìlé ọkùnrin tó dẹ̀ ń ṣú ọ̀fun ẹbẹ̀ yẹn sórí mo lè fi gbogbo life mi sú ẹ gbogbo ayé mi pátápátá mo lè fi sú ẹ pé dé olúmọ eventually disappoint. ẹ ẹ ẹ will will you keep short what's that kí ló ṣẹlẹ̀ kí ló kọ́ ẹ pẹ̀lú life mi kí ló kọ́ ẹ méjèèjì pẹ̀lú ẹ̀yin lẹ́bí mi ẹ̀yin dáàbì mi àbẹ́yìn ni mọ́ mi tẹ̀ mọ́ ma choose fún mi kí ló kọ́ ẹ̀yin pẹ̀lú life mi náà ah, ah ẹni máa sọ ní tí mo máa fẹ́ máa sọ ẹni máa ṣọ́ mi tí bá receive call tí bá ń rìbá ẹni máa ṣọ́ mi ṣé kí ló lè ní ayé yín mo wà ní. sórí tí anything bá ṣẹlẹ̀ sí ẹ kó tó pe mọ́mì ẹ̀ tó bí ẹ àwa méjèèjì ṣe ló máa kọ́ pé mi. at least wọ́n kọ́ ló bí mi wọ́n kọ́ ló bí mi ó dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ máa ṣọ́ mi ẹ̀ dẹ̀ máa please please ẹ má ever dá sí life mi mọ́ ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ kọ́kọ́ yín anybody tó wọ́n mú lè fẹ́ mo lè fẹ́ ọmọ kékeré tó bí lánàá kọ́kọ́ yín náà please excuse me èmi ò rí rí ìfẹ́ yìí rí o. <laughs> but aunty ẹ wá kí ló dé tẹ̀ ń sún ẹ̀ pé ẹ ṣàṣọ pé déolú máa disappoint tókẹ́. èyí síbúrò náà ọmọkùnrin èmi kàn ń sọ̀rọ̀ bíi pé àmọ̀ bá a ṣe mọ̀ pọ́kùnrin ṣe jẹ́. ó tọ́ dẹ̀ nínú bọ̀bọ̀ yìí sọ̀yìn ó sọ bẹ́ẹ̀ ni pé ṣe ni o mọ̀ kéèyàn máa confam kan kó máa hmm. ṣẹlẹ̀. no ó kàn rí bẹ́ẹ̀ ni eh. ó ṣe ká mi lára. ta ni ẹ. nínú ilé ọkọ mi. nínú ilé ọkọ ẹ. I should be the one asking you dá kí ló ń ṣe nínú ilé ọkọ mi. yes. wait. ta ló kọ ẹ náà. Deolu of course. Deolu koko sọ fún idiot yìí kókó kó jáde nígbà yìí náà ọ̀rẹ́ ìfowópamọ́ máa yí pa mọ́ nígbà yìí kí ló máa gbé pẹ̀lú what is this. nọta nípa ṣòro tó bá fọ́ ọkàn bó ṣe wà ẹ ọlọ́pàá ni màá fi gbé e. tó bá tún rò pé bí àwọn ọmọ ọlọ́pàá máa ní kí sójà máa ní kó lù ẹ̀ ṣe kí ni pọ́bẹ́ẹ̀mù náà kí lẹ́tà ni kí lẹ́yà olùkọ́dù lẹ́nu. wọ́n ní kí ni ṣé tó bá fẹ́ wá gbàgbé ìkẹsọ́ yóò kó máa pè mí kó tó wà ní. no n tó fẹ́ rí náà lọ ti rí yẹn àti pé wo díẹ̀ sọ díẹ̀ sọ tó bẹ̀ fún ẹ̀ ṣó ti o ti fáìn jù o ti fáìn jù ṣó yẹ ẹ̀jẹ̀ kúrò mi pé tí bá ti fẹ́ mi tó fà pé problem àkọ́ ṣó ti yẹ so fọ mo bá ìkiri tọ́ ara tètè wá máa lọ mí ẹ̀yìn fún ara ṣé ọmọ yìí tó ṣe wà ìkejì náà ti dá sọ pé ó yá wàá sọ pé ó ti rẹ̀ ó ti rẹ̀ bó ṣe rí bóyá ojú tó dúró kékeré yìí tí ò fàyàrá yìí márùn ló ti gbà ṣé fún ṣùgbọ́n ló gbà tí mo wọnú rẹ́sítùn pé kí lọ fún mi kọ́ yẹn tí ọ̀rẹ́ ti bá tún wú èké bá ti kó ó yá ọkọ mi. ó sọ pé ya ṣe ìjọjọ lọ́wọ́ wa máa ń. ó dé jó ó dé ṣàánú mi dárí. ẹ ṣe àrọ̀rọ̀ àdìdì má kù síbi ìbà kí ló tó sọ̀rọ̀ ó ṣe mí ó ti fọ́ ẹ̀jú náà ni kálọ̀ fún àmì lè fẹ́ gbogbo yìí ti fọ́ ẹ̀jú ti tóbi jù mí lọ gbogbo ló ti di jù mí lọ wọ́n á fẹ́ ra jọ̀kọ́ náà. ní orí ẹjọ́ kí ló ṣe é ó dẹ̀ sọ̀rọ̀ kí ló ṣe é. kí ló ṣe é. kí ló ṣẹlẹ̀ tó fẹ́ what is it what's wrong kí ló ṣẹlẹ̀ ní olóòsàn fún mi pò mo ṣe mo ka obìnrin mo lọ́dọ̀ ó ní pé torí pé mo ti fa ìjú kí ni mo ṣe fúnde olótorí ọlá. Ah, excuse me ẹ ṣá. torí pò ti fa ìjù bó ṣe ní máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ìgbà tí wọn náà ti ń date ọmọ ọ̀nù yẹn igun dé olú yẹn ṣá sí wọ ó fọ́ ni ìyẹn wá sọ pé torí pé wọ́n ti fáìn jù máa lọ wá ń sunkún bí egbére tó yẹ kí inú ẹ̀ máa dùn. ṣé nǹkan tẹ́yìn méjèèjì máa sọ nìyẹn ṣé ìdíkẹ́ sọ pé kí ni ṣọ́nbẹ̀kẹ́ wà ló bá mi fẹ́ ẹ̀ wá sọ pé ẹ̀ wá sọ pé kí ni ṣe kí ni. twenty first century yìí tó yẹ kí irú ìwọ bó ṣe rí yìí kó má lọ bẹ ọkùnrin kan kó tẹ́ kí ń ṣerú dé olú yẹn. start ẹ ìwọ ló máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ torí èmi ò kí ń bẹ irú ẹ̀bẹ̀ bẹ́ẹ̀. èmi àní kẹ́kọ̀ọ́ tí mi ò bá ti fi lè fẹ́ dé olúbà mo máa pa á ní sí yín lọ́rùn. báwo bẹ́ẹ̀ mi ṣubú o tó lọ́rùn mi. bẹ́ẹ̀ jọba mi ṣubú o àfi ni gbogbo dàgbàdàgbà yìí tó ọlọ́run. ó mà lóun àpárá òun ṣáà ní tẹ̀lé báyìí. I don't even understand. What the hell is wrong with this girl? Ha! dé olú mo fẹ́ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹ̀ ṣé bí aṣọ náà máa ń sọ pé ó máa ń gbó tó máa ń ṣá ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí yóò bá fọ dáadáa ó máa yẹ tẹ gbó. ó máa yẹ tẹ gbó. bẹ́ẹ̀ni ok ẹ ń bọ̀ ṣé obìnrin náà máa ń ṣá ni. Hmm, kò sí kan tí ò kí ń ṣáná àfọwọ́bà filẹ̀ láyé so ilé náà máa ń ṣá kò sí kan tí ò lè ṣá obìnrin náà lè ṣá. ok obìnrin náà máa ń ṣá so tóun náà ti ṣá lọ́wọ́ ẹ̀ no má pause èmi láìpẹ́ mo yẹn ń sọ̀rọ̀ yẹn bọ̀ tí mo tó ń jẹ́ kó ń jẹ́ give and take wá pé mo yẹn ń jù níwọ̀n náà ṣe ń dà padà no tóun náà ti jẹ́ tán ó ti ṣá lọ́wọ́ ẹ̀ àbí. so tún wá fẹjọ́ mi sùn. no ok ìwọ òṣẹ ìwọ òṣẹ ló wá fẹjọ́ ẹ̀ sùn àbí. ok fine kí ni tóun ni mo ṣe gangan náà. ok ìwọ mọ nǹkan tó ṣe fún. kò lè sọ kó tó ní mo ṣe àbí. no má pè tẹ́yìn yóò mọ nǹkan tó ṣe fún tóun ni. kọ́ bí kò lè lè sọ wedding mi ní mọ̀ pé kan ojúlé mi wò mí owó sísàlẹ̀ èmi gbé tóun délé gẹ́gẹ́ bí ìyàwó mi pọ́mọ tí mo fẹ́ fẹ́ tẹ́bí tó yin tóun mo fi gbogbo obìnrin tó kù lẹ̀ pé tóun ni mo máa fẹ́ o èmi tẹ́bí spartacus làwọn ọ̀rẹ́ mi máa ń pè máa ṣe láàárọ̀ máa ṣe lọ́sàn máa ṣe lálẹ́ tó ń wá sọ mi dìṣẹ̀ kan sùn twenty four hours ẹ̀ẹ̀kan péré ni tí bá ní tó ń jẹ àṣekọ́ sá ló ti rẹ̀ òun kí láṣẹ tó ti rẹ̀ ẹ̀yọ̀ kan ẹ́ tó ń fẹ́ báyé mi jẹ́ mi fi inú pò wò wọ́n á bè lọ́tọ̀ pé tó kí ni solution kí ni nǹkan tá a fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yìí gọ̀gọ̀ tó ń jẹ́ kó yẹ mi pé tí mi bá ti lè wá solution sí lọ́wọ́ ara mi kì í fòwúlẹ̀ nǹkan tóun lè ṣe ni mo wá wò pé kó tó di pa máa jà a máa rojú ara wa kiri kí n wá shortcut fún mo fi mú gẹ́tọ̀ alẹ́ yìí lé wa yẹn mo kàn mú yẹn wọlé ni ìyẹn jẹ́ ní o complain ẹ mẹ́wàá ẹ máa run ara yẹn gbà yẹn rárá gbà sí tó jẹ́ ìwọlé ká méjì papọ̀ mo yẹ sọ́mu tó wọlé wa fọ́tnà kálọ̀ ti pè mí kó tó wá màá mọ bí máa pa ọfẹ ojú òní rí kúrò àmọ́ ohun tó jú lójú rí so báwọn ṣe jẹ̀bi ẹ̀ ilé ìbínú jáde. mo kàn mú yẹn. mo kàn mú yẹn wọlé ìgbà pé ìyẹn jẹ ní available fight ni. o <laughs> ti ya wèrè <laughs> ọlọ́run o ti ya wèrè bọ́ ò mọ́ nìyí. Ah, no láàrin èmi àti ẹ̀jọ̀ bí ẹ̀mí ló ló fẹ́ máa ṣe kílẹ̀ tó mọ́. Ah, kádínà máa ọkùnrin tó dá pé tí ò ní ṣòro ara tẹ́bí kò sẹ́ni tètè ṣọkùnrin ó bọ̀ lọ ṣe márùn-ún gẹ́gẹ́ bí olójú òkò bíi tèmi o a ṣe bí abi ten eleven twelve thirteen ṣàkóso. ó ń lọ ten rand twelve ah. kílẹ̀ tó mọ́ kí ni èjẹ́. Hmm, twenty eight mi báyìí nàmá twenty nine december. kí ló mọ̀ tó kọjọ. àwọn àna wọn oh a máa pẹ́ family wa gan. o lè rí thirty mo ò ṣeré o lè rí thirty no òun bóbìnrin lájọṣepọ̀ kílẹ̀ tó mọ́ bíi ten rounds òun lọ kílẹ̀ tó mọ́ ṣé o mọ̀ kó fẹ́ kú ni no ó máa para ẹ ní no òkè òun rí bí ẹni pé òun gbìyànjú àzì òun ṣe gangan so àwọn náà enjoy ẹjọ́ ẹjọ́ tí o bá ṣe àwọn ọmọ yẹn máa complain ẹni bá ṣe dáadáa tó ń kọ́ wọn gan-an ẹ máa appreciate. so gbogbo nǹkan tó ń ṣe yẹn náà wọn complain kò sí nǹkan tó lè ṣe olómi ló máa ń rẹ̀ kò kí ń rí obìnrin kò possible kò lè rẹ̀ wọ́n kó dìde lórí ẹ̀ kó hmm, ok kílẹ̀ tó mọ́ ṣe hundred rounds láàrin èmi àti ẹ ó tún máa tún lọ bẹ́ẹ̀ lómi ẹlòmíì àtúnṣe kò ní rẹ̀wọ̀n náà kò kí rẹ̀wọ̀n mi ṣe rí obìnrin lóbìnrin máa máa jẹ́ wo anybody tó bá ti wà okay kò sí reason fún láti sọ pé mo fẹ́ máa bóbìnrin lájọṣepọ̀ lẹ́ẹ̀márùn ẹ̀mọ́ tó bá ṣe ẹ̀kan tí ò bá tẹ̀ lọ́rùn ọ̀yọ́ ò ní. ẹ nà ọ̀dẹ̀ ṣó rántí pé mo ti sọ̀rọ̀ ọmọ ẹ fún ẹ rí mo complain fún ẹ mo sọ fún ẹ fúnra ẹ ọmọ ìwà òkè kí ló expect máa ṣe. àti pé náà èmi àti tún àwọn compatible mọ. fẹ́rẹ̀ ṣẹ̀mọ̀ pé wà ti tó wọn lè fẹ́ra ni so tó wọn ti fáìn jù ẹ lọ ó ti fáìn jù mí lọ jù so màá ní iṣu tí bá lọ fẹ́ o tó yẹn. <laughs> àwọn ọmọ sẹ́kì yẹn ló yẹ. ó ti fáìn jù mí lọ jù. ẹ <laughs> tẹkọ̀ wọn máa wò pé kẹkàn kẹ mọ́nu ara yín mọ́bì kan mm-hmm. kẹ fẹsẹ̀ kọ síbì kan kẹ gbára <laughs> síbì kan kẹ lóra yín lòkulò at the end of the day kẹ kán léegun kẹ tó òrójú ẹ òrí ò notice pójú ẹ ti wálẹ̀ èmi rò pé bóyá sickness yẹn ló ń ṣe ẹ́ nì so wo nǹkan tó ń ṣe ẹ́ nì ok o ti yé mi tẹ́rẹ́ mọ́. àwọn ní àwọn tó ń yẹn ìrìnlẹ̀ àádùn ọmọjà rẹ̀. kó má tẹ lọ́rùn on your own. Mm ah, ah lágbára tó ní ká gbàgbé. Ah! <laughs> Déolú lálùrù bí mo ṣe fìfẹ́ wò sí ẹ tó òbúsọ mo bọ̀rọ̀ fún ẹ òṣìṣẹ́ tí mo ń ṣe fún ẹ pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ sọ pé kí n fi ṣẹlẹ̀ mo fi ṣẹyẹ sílẹ̀ ojú fi mí sílẹ̀ kí ni mo ṣe fún ẹni ọdún tí mo fi di sáré kankan léde kí ni mo ṣe fún ẹ. àmọ́ mo mọ̀ pé ti bá wà láyé ayé mi ò lè bá ẹ jà àmọ́ bẹ́ẹ̀ lọ tí mo bá ti kú kókó tí kò fi ń jókòó ni mo máa fi bá ẹ̀jẹ̀ mi. gbogbo mi tó bá wà láyé ló ní mi sí mi. Oya wo ọwọ́ ń pẹ́ sáà kéèké ibi tó bá dẹ̀ lè là ń bọ́ kùn. Oya máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Àní rọ́jọ́ mú solókùn ẹ sọ fún mi tẹ́lẹ̀ pé ó máa bọ́ra sí wọ́wọ́ ewó ni tẹ́ tún sọ báyìí. ìwòwò ọmọkùnrin ló gbé bẹ́ẹ̀ ni ìwòwò ló wà ìbàǹtẹ́nìkan ló kù ní tí rẹ̀ óyá óyá óyá óyá. ṣé o ṣe pé ọkọ̀ mi mọ̀ tó rán mi ní iṣẹ́ àná àná mi. rárá ìbúrò wo tó ti pa ó ti béèrè e lọ́wọ́ bàbá tẹ́lẹ̀ bàbá dẹ̀ ti sọ pé kankan ò lè ṣe é ẹ̀ wò ó mo wá ń ṣèlérí fún ẹ lẹ́nu pé mi ò ní ẹ́fà fi ẹ́ sílẹ̀ mi ò ní fẹ́ ẹnì kankan yàtọ̀ sí ìwọ ọkùnrin mi ò dẹ̀ ní ẹ́fà gun orí mi. ó dàṣẹ àṣẹ gùn. ó lè ṣe é kankan ò lè ṣe é. ó ti sọ fún bàbá sọ pé kankan ò ní ṣe é. bọ̀ bọ̀ bọ̀ bọ̀ máa bọ̀ ó káre. ló ṣẹlẹ̀ kí ló dé. nígbà tí mo gbọ́ ni mo ṣe rí àwọn èrò tó ń péjọ nìyẹn. mo wá ní kí n wo nǹkan tó ṣẹlẹ̀ kí olú ló wà bẹ́ẹ̀. ẹ eh, kí ló fi yá wèrè. yájíyájíyájíyájí o. bàbá pé kankan ní ṣọmọlámọ ọmọlámọ ti yá wèrè hmm, hmm, hmm. àmọ́ tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé o ti fi kan dí kan nu. ìkan dí kan kí. torí ara ìyá rẹ ti yá ń bí. bẹ́ẹ̀ni ìyá wa fún ọ lọ́rọ̀ àmọ̀ràn kan gbogbo ìlérí rẹ tó ṣe fọmọkùnrin gbogbo rẹ ní kó mú sẹ o ó gbọ́dọ̀ fìyà jẹ gbogbo bàbá ìlú máa lọ gbóúnjẹ fún lóòrèkóòrè. ọ̀gá ò gbọ́dọ̀ gbẹ́ ebi ò gbọ́dọ̀ pa wo bàbá ọmọdé bá múlẹ̀ nìkan ní ìwọ ọmọdé kan ọjọ́ tó tí ó dalẹ̀. bàbá ẹ wo ẹjọ́ ẹ jẹ́ kí lọ mú wá kẹ́ bá mi wo sọ ẹjọ́. ó ti fi kọ́ra tán nu. ó ti bọ́ ó ti fi kọ́ra tán wo máa tọ́jú rẹ̀ dáadáa bó ṣe rí nìyí. ṣé ẹ wá ti ṣetán àti múlẹ̀ báyà gbáwò. wọ́n gbọ́. lóòótọ́ ni pé ní mọ̀ ẹ̀ a máa padà múlẹ̀ náà ìgbé àwọn múlẹ̀ ẹ̀ jẹ́ ká lọ ní ká lọ tún un tàbí ká máa padà wá. a nífẹ̀ẹ́ ara wa. ẹ towó yìí wá ti fún mi ńkọ́ kí ni ká ti ṣe sí yẹn. aa towó kẹ owó mo ti fún yẹn má wọ ní ẹgbẹgbẹgbẹ ẹ é ṣá. pè mí ẹ mú lẹmọ lọ́rọ̀ kan. n múlẹ̀ yìí. ìwà bàbá ẹ bàbá ẹ ṣe. ẹ pè é ṣá. ẹ pè mí. máa pè é a padà wá sáà ẹ ṣe sáà. ọmọ ọ̀sẹ̀ yìí kò múlẹ̀ mọ́ àbí àfòyeyé yín ẹ̀yin rò padà ẹ̀ múlẹ̀ mọ́ wọ́n débi ẹ̀rù ẹ̀rù bá wọn èso ò mọ́ wọn lórí. ìfẹ́ wèrè. kórìí mi má fi mí ṣe sábà bí aburú. ìfẹ́ wèrè. kú láṣọ ewúrẹ́. orí mi dákun má jẹ̀ ń yá wèrè. ìròrí yàwó kòkó mórí. wáyé asán orí. ẹni mi ò dágbére fún kó má mọ̀ bí mo ti ń bọ̀. iṣẹ́ dá mi kó má gbà bí láyé o. káyé má ṣe ṣí ọ̀sán ọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ mo bẹ̀ o. káyé má sọ fún mi pé ó tán o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. orí mi àpérè orí mi àpèsè ìrẹ́ni gbogbo àmàgbà mi láyé o. yóò ìfẹ́ rẹ̀.